àlékún gbogbo àlùmọ̀ ànẹ́bí ìrọ̀rùn lẹ́kùn láàmú bá dé kò gbà kólekóle. tó bá rí bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àdínú yusuf ètò kan ètò kan níbi tí wọ́n ti mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ lórí bá a ti ṣèjọsìn olúwa dẹ́jà níbàámu pẹ̀lú àlùkò àrí òun tún náà lẹ́sìn ọ̀rọ̀ àfíìdà ó fi mọ́ muamala ìyẹn bá ti mọ̀ bára wa lò. orí ìkànnì royal fm ninety five dot one ìlọrin ètò àdínú yusuf yìí àti mọ̀ wá nírọ̀lẹ́ ojoojúmọ́ bẹ̀rẹ̀ látàgò márùn sí márùn àbọ̀ five to five thirty pm àsọkún ètò ní dr abdulfatah sàrùmí níwájú sí ẹ máa pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one zero three three five one five four nine. olùwàbá wa tẹ̀rù ọlọ́run tó so nígbà wẹ́tò àdínú yúkúrò yìí lẹ́sàn-án dáadáa láyé àti lálùkì yá mọ́ oríire tó soro sínú oṣù yóò ní fẹ́ni kọ̀ọ̀kan wa rú o. alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا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 ẹni tí ó ń tẹ̀lé ìlànà rẹ̀ títí tó fi di ọjọ́ ìgbéǹde àkùrẹ́àmà abẹ́ ọlọ́wọ́n ọba kó fi ìtẹ́tí yìí kó fi wọn. ìwà tí a ń gbé ètò àdéhùn yìí sọ̀rọ̀ nínú ọmọbọ́ọ̀nù báyìí òun náà ni ó tún bẹ̀rẹ̀. eré ìlàtọ̀ fi ṣàlàyé fún wa wípé ètò àdéhùn yìí sọ̀rọ̀ ní aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún náà ni yóò bí mo ṣe ṣàlàyé ní àná wípé n tí a fẹ́ kọ́kọ́ gbé yẹ̀wò àbí tó wù wá láti gbé yẹ̀wò ní oṣù yìí ní ọdún fourteen forty seven ọ̀rọ̀mọ́ọ̀nù two thousand twenty six yìí òun náà ni àwọn àkàlàkọ àtẹ̀yẹ̀à àwọn ìwà tí ò dáa ìwà burúkú ìwà tí kò dáa kọ́ ọmọ bá lọ́wọ́ ọmọlúwàbí ìwà tí Islam tí kò fọwọ́ sí tábà ń sọ pé al-khuluqu sayyi'u náà fáwọn ṣàlàyé pé òun ni huwa fi'lu munkarun oníkẹ́ ọmọ ṣe nǹkan tí kò dà tó ní ọba kórira la yattafiqu ma'a mabadi ash-shari'ati al-islamiyya àwọn ọ̀rọ̀ tí ṣe pé àtàbà wo òfin Islam ẹ̀rì pé á ilé ọmọ bá òfin Islam mu kí ló kárí nínú al-Qur'an kí al ní kí ká ní àdìsí ànábì sallallahu alaihi wasallam olóṣàlàyé pé ìwà yìí ọ̀dà wọ́n wọ́n máa yasduru anin nas min af'ali qabiha nínú ni àwọn ìwà tí ò dáa tó mọ̀ ń wá láti inú ọkàn rẹ̀ dé nìyàn la tustahsan min al-muslim as-sawi tí pé wà yẹn àlebọn bá kí mùsùlùmí kan tó dúró déédéé kọ́ wá ní nǹkan tó dáa ni nǹkan ní ọwà tó dáa ni sọ àwọn nǹkan tá a ti rí pé Islam ò fẹ́ ọlọ́run ọ̀fẹ́ ànábì ọ̀fẹ́ nínú àwọn ìwà wúwù tó mùsùlùmí ọgbọ́dọ̀ sún fún un ó ìtafà wọnú Al-Qur'an ẹ wo ọlọ́run ọba àìsàn ọ̀jẹ̀lẹ̀ ó lóyìn àwọn tó jẹ́ ẹni rẹ̀ àwọn tó jẹ́ àwọn ànábì rẹ̀ ẹ wo lápẹjù ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ń ròyìn ọlọ́run wa innaka la'ala khuluqin 'azim tí wọn ànábì ah, ìwà rẹ̀ tí àwọn èèyàn máa ń fi àwọn máa ń sọ̀rọ̀ kan bí tó ṣe pé ọ̀rọ̀ yẹn kò lọ ó ní ọlọ́run òfin kankan ròyìn ànábì ju ìwà lọ àìrọ̀ o ìrọ̀ o ọlọ́run ròyìn ànábì kí wà innaka latahdi ila siratin mustaqim ẹ̀rí pé òun náà ṣe wà innaka ọ̀wọ́n ni làálẹ̀ àkọlùkìlà fún wa tó wà innaka latahdi tó Hmm. orí orí ìgbàgbọ́ orí ìmọ̀nà lọ́mọ ń tọ́yà sí ìròyìn kan náà nìyẹn ọlọ́run tó wá tó lórí rẹ̀ pé wà innaka la'ala khuluqin azim tí wà nẹ́bí á ah, ìwà rẹ̀ máa dá o ìwà rẹ̀ dá rẹ̀ o ànẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́run rí rẹ̀ tọ́kọ́nù wá bẹ́ẹ̀ ròyìn kìtìrì kan nínú al-Qur'an ọmọ tó lọ fi ròyìn rẹ̀ ọlọ́run ni wala tuti'il waddu law tudhinu fayudhinun wọ́n fẹ́ kọ́ dẹra lẹ̀ tí wọ́n bá ti rí ọfà káwọn lọ dùn àwọn náà jura lẹ̀ fún ọ tí wọ́n fẹ́ fà sínú aburú wọn. wọ́n ní wala tuti'i kulla hallafin mahin mọ́tẹ̀lẹ́ gbogbo àwọn tó ṣe pé halaf àwọn tó máa ń bú arọ́ mahin àwọn èèyàn yẹ̀yẹ́ halafin mahin hamazin hamazin wọ́n ní pé àwọn tó ṣe pé wọ́n mọ̀ ju ebú kọmọ kọmọ kọmọ gbẹ̀gàn kọmọ sọ̀rọ̀ yẹn lẹ́yìn mm, kọmọ yín mú síyàn kọmọ yín ẹnu síyàn mẹ́ṣáín bìnàmín àwọn olófòfó epo òfófó náà máa ń gbé káàkiri mẹ́náìn lè xèyí àti ṣe kọ́ máa ń dínà aburú àwọn máa ń dínà orí fún yàn ni mm, àdínà orí lọ́wọ́ bá pè wọ́n wọ́n ní mọ́rẹ́tẹ́dìn olùkọjá rà kọ́tọ́ mọ́ àfihàn ẹlẹ́ṣẹ̀ tó tó wọn ò ní ní tí ó sá máa já burú wọn máa ṣe fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn fẹ́ gbé wọn. wọn ni ètò lè ní bá ẹ̀dẹ̀ ọ̀rẹ́ àdìkan lè fẹ̀mí ẹ̀ ètò lè ní ọlọ́kàn líle ni wọn ẹ wo àwọn èdè tó lọ fi ròyìn ẹnìyẹn tó wà ní wọlé ìdìbò lọmọkìlẹ́ra ọlọ́wọ́ bá ròyìn báyẹn fún wa ní àwọn ìròyìn tó jẹ́ ìwà ìwà burúkú ìwà burúkú ìwà burúkú tó ẹwọ́n tó lọ fi ròyìn ànábì sallallahu alaihi wasallam so bí ẹ̀sìn náà bá nu ayé alukoran lélẹ́yìí ó túmọ̀ sí pé ìwà tí ò dáa so mùsùlùmí náà ń jìnà sí i níta bá bá ìwà tí ò dáa lọ́wọ́ ẹni tí kò gba ọlọ́run ọba gbọ́ tí kò kí ń ṣe mùsùlùmí à nítorí tó burú mbẹ ìwà tí ò dáa kí lẹ́yìn kí la fẹ́ retí kí la fẹ́ retí ló ti ayé lórí níbi orí àtàn tí ì bá ṣe ìgbẹ́ ìmínà láti retí lórí àtàn so àmọ́ ẹni tó ń jẹ́ mùsùlùmí kó wá jẹ pé ìwà burúkú ló kún sọ́wọ́ rẹ̀ bámúbámú à eléyìí àbúrúlá ńlá ni àbúrúlá ńlá ni so kí wọ́n bá ń sọ pé ìwà abú àwọn àfáà ẹ̀rẹ́ bí wọ́n ṣe máa ń sọ pé orígun kìíní kan pé wọ́n bá sọ̀rọ̀ kẹ́tọ̀ ló ní àwọn orígun láti pé Islam olórígun al-iman olórígun al-ihsan olórígun so kódà al-akhlaq at-tayyiba al eh, ní àwọn orígun bẹ́ẹ̀ ni wá ní àkíláàkù sẹ́yìí àwọn ìwà abú ó ní àwọn orígun ẹni pé bí tí wọ́n ń bèèzì lé lérí ẹni pé òkèèrè bí tí ìgbà ibi tí ìwà abú máa ń jòkó lé lérí lélẹ́yìn àwọn kan bẹ̀ ní àlùjáàmì lọ́nà bí ọkàn yìí màálé rahmatullah àwọn ni wọ́n sọ pé wà máa ń ṣa òjẹ̀ ní àkíláàkì àtàfilà wòbí náà àlà àrùbá àti àrùkánì wọn ní orígun mẹ́rin wọn ní ìpínlẹ̀ àwọn ìwà burúkú tẹ rí yẹn gbogbo ìwà burúkú tẹ ń bẹ láyé ìpínlẹ̀ rẹ̀ orígun rẹ̀ wòbí náà wà ibi tó máa ń bíùdì lé lórí àwọn nǹkan tó máa ń bíùdì lé lórí lára àwọn oníwà burúkú wọn ní arba'ati arkan orígun mẹ́rin ni àkọ́kọ́ ni aljahal àìmọ̀kan ṣọ̀nà tí wọ́n bá jẹ́ aláìmọ̀kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn irú ẹni yẹn àti ilé náà hùwà burúkú kò ní le fún kò ní ní lára torí pé kíni kò kú mọ̀ kò mọ̀ kan kò mọ orí tó ń bẹ níbi ìwà dáadáa kò mọ ìyà kò mọ aburú kò mọ ìnira tí ó rí kúrò kò mọ àwọn àwọn ìlapa burúkú tó ní ṣe àìlè fojú rí mọ́nà hmm. àwọn àṣàrò àṣẹ́yìá alinafsiya àwọn aburú tó ṣe pé àìlè fojú rí aburú ni tí máa ń dá sínú ọkàn tí aburú kí ìwà abú máa ń dá sínú ọkàn ìwà ni máa ń dá sínú ọkàn so ẹni wọn kúkú mọ̀ pé irú ẹni yẹn yóò rọrùn fún un láti lè máa bá kí wà burúkú rí ibi ìjòkó sára rẹ̀ àmọ́ tó ṣe pé kò í ṣe aláìmọ̀kan kódà tí yóò bá jẹ́ aláìmọ̀kan lórí nǹkan kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn padà tó wá tún ìlànà ìmà wọ́n tún ìlànà ìmà tó wá jẹ́ kó yẹ pé a irú tó máa ń ṣe yìí kò mọ̀ dáa kò bá àwọn ìsìláàmù ọ̀fẹ́ o a ìwà burúkú lélẹ́yìí o irú ẹni yẹn tó lè wò pé a kódà ìmà pé kò sì dáa o ló sì yí padà ẹni pé ìmà òun ló máa ń fàyàn síbi dáadáa yóò kọyàn ní ẹ̀sìn dáadáa bẹ́ẹ̀ ni yóò tó kọyàn ní ìwà dáadáa sọ ìwà burúkú lára rẹ̀ kẹmọ̀ kó làbá ṣe pé onímọ̀ ní kẹ̀kẹ́ rẹ̀ àyẹ̀mọ̀kan náà ní ń dààmú rẹ̀ ní sáìdì wọn àyẹ̀mọ̀kan ń dààmú rẹ̀ ni ẹnìkan ò ní jẹ́ onímọ̀ kí ìmọ̀ kó mọ́ tun tí ó dà lára rẹ̀ ṣàkọ́kọ́ ni àyẹ̀mọ̀kan bákan náà ẹ̀kejì òun náà ni alùpùpù ìbínú ọmọ ìbìnkan yìí wọlé rà ní ìṣòro wọn ní sẹ́rí ẹni tí ó bá jẹ́ oníbínú ìwà burúkú kìí pẹ́ kìí jìnà sí onídìínú ẹ̀dá nítorí wọ́n lè bínú yóò lè sọ̀sọ́kúsọ sí yẹn yóò lè bú yẹn kò sí tí ò ní lè ṣe tí ìbínú ò ní gbé jáde so ìwà tí ò dáa ó máa ń rí bí farabalẹ̀ sí ó máa ń rí bí kọ̀ọ̀sẹ̀ tí ó máa ń rí ó rí àyè gbé lára àwọn oníbínú torí pé ìbínú nìyẹn nǹkan kan ní nínú irinṣẹ́ àti àwọn ọ̀nà tí ṣètọ́ni máa ń gbà wọ ara tí ṣètọ́ni bá ti wọ ara yẹn ìsinjú ò lè wáyé lẹ́yìn ìbí lọ́dún pẹ́lú mi yóò sọ̀rọ̀ tán yóò sọ̀rọ̀ tán àbí yóò wúwa kan tán tó lẹ́yìn ìgbà tó bá wúwa yẹn tán ojú rẹ̀ wá wálẹ̀ tó torí ìgbà tí ń wúwa yẹn inú inú ìbínú ló fi ń ṣe tó máa padà máa rà padà máa débẹ̀ tó ẹlẹ́kejì nìyẹn ẹlẹ́kẹta àwùjọ àvúlù ẹni tí wà á bọ̀ ẹni tó bá ní àbòsí lára irú ẹni yẹn yóò ṣòro fún láti lè jìnnà sí ìwà burúkú torí pé wọ́n fẹ́ gba nǹkan ní nǹkan mọ́tì ẹ̀ wọ́n hmm, fẹ́ gba nǹkan ní nǹkan mọ́tì ẹ̀ látara ìfẹ́ gba nǹkan ní nǹkan mọ́tì ẹ̀ yóò lè parọ́ mẹ́ni yẹn yóò lè bẹ́ni yẹn jà so àbúrú àbúrú tó ti tó ti wà lára rẹ̀ yẹn yóò mọ̀ jẹ́ kí gbogbo aburú nínú wà kò lè máa wà ní ara rẹ̀ àbẹ́ni tó wá ṣe pé kì í ṣe alábòsí ẹ̀dá torí ẹni yẹn jẹ́ àlàáfíà ẹni tó jẹ́ onídọ́gbàdọ́gba bí ìwé kankan bá ti fẹ́ dé ọ̀dọ̀ rẹ̀ tí kìí ṣe tiẹ̀ kò ní mú mọ́ tiẹ̀ tó bá ti fẹ́ sí ìwà òwò pẹ̀lú ẹnìkan yóò pé àìkú ah, mo ti fẹ́ ṣe fẹ́mi yóò dá o ẹni tó bá ṣe pé ádùlù ìṣẹ́dọ́gbàdọ́gba bá ti wà nínú ìwà rẹ̀ bẹ́ẹ̀ náà mi ti ìbínú tí mo ń wílẹ̀ kan náà ẹni tó bá jẹ́ onísùúrù ẹ̀dá àwọn fáàmì náà ń pè ní alhawa lórí ìfẹ́ ẹnu kí n tó fẹ́ ṣe lẹ́mìí ara rẹ̀ kódà kó tako òfin ọlọ́wọ́n bá ènìyàn tó bá ti rí báwọn ah! àti dá ní ìwà ìṣòro tí wọ́n jẹ́ onífẹ̀ẹ́ ẹnu pé tó bá wù mí náà ní ṣe tí ọlọ́run fẹ́ ọlọ́run ọ̀fẹ́ ọgbọ́mọlúàbí mu kò bá ìjọmọlúàbí mu tó tí n bá ti fẹ́ ṣe mẹ́rin ní òṣè ìfẹ́ ẹnu ní ìjọba wọn ẹni yẹtẹ́bẹ̀ ma amúlẹ̀ ẹ̀ alẹ́ yìí náà sùn nítorí mi rẹ̀ bá ti dictate fún un tó dáa lẹ́nu ọmọ bá lọ àbí tó bá ti di pé yóò fi fọ òun tó òun èyí tí ó fi bọ òun lélẹ́yìí kò fẹ́ wò ó mọ́lọ́hún fẹ́ bí Islam ọ̀fẹ́ dánilẹ́bí fẹ́ bí òfẹ́ òfin tó fẹ́ kàn so àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí òun ni ọmọdé kọ́ yẹ wọlé rahmatullah ni wọ́n pè ní àríkàn sùn olùkọ́lù àwọn orígun tí ìwà burúkú máa ń bèèrè ara rẹ̀ lélẹ́rẹ́ tí máa ń dúró lélẹ́rẹ́ sọ ẹjẹ́ ká wo ìwà burúkú tí wọn fà bá ń ṣe àwọn aburú tó ń bẹ níbi ìwà burúkú ṣe á aburú tí ó ń bẹ kìí ṣe kékeré tí ẹni tí ó bá jẹ́ oníwà abú tí wà rẹ̀ ọ̀dà hmm, tí wà rẹ̀ ọ̀dà tó wàá máa fa ìbínú ọlọ́wọ́ wa fún èèyàn ní ayé àti ní ọjọ́ ìgbéǹde alkiyama tí ọlọ́run bá bá bínú síyàn ẹni yẹn kò ní rí àánú ọlọ́run ọba níjọ́ ìgbéǹde alkiyama so látara kékeré látara ìwà wúwo rẹ̀ ẹ wo hadithi nínú muslim imam ahmed so hadithi abu hurairah radiyallahu anhu wọn ni yìí wọ́n ní àwọn kan wá bá Nabi sallallahu alaihi wasallam wọ́n ní inna fulana kan wọ́n ṣe rí arábìnrin kan arábìnrin kan bẹ tó bìkárù qillatu siyamaha tó bìkárù qillatu siyamaha ìyẹn kọ́ wọ́n ní ẹjìn gbé látòkè nítorí lágbájá obìnrin náà ni tó bìkárù min kathrati salatiha tí wọ́n ní ah ìmọ̀ ń kírun gan-an. olóbìnrin yẹn fúlàní kọ́ arábìnrin ni àmọ́ á ìhun rọ gan-an ni a ha kí mo ń gbàwẹ̀ àwọn ẹ̀rọ lọ́rùn àwọn ẹ̀rọ yẹn àwọn iná fílà sọ́dà kà sàrà àti ṣe ọ̀rọ̀ lọ́rùn ọ̀rọ̀ lọ́rùn gẹ́yìrà àná ha tó òbí jìrọ̀ nà ha délé sáni ha àmọ́ ìwà burúkú ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwà yẹn ni pé ìmọ̀ ń lílé sáànìyà pẹ̀lú àwọn rẹ̀ pẹ̀lú àwọn ẹni pé máa ń sọ̀rọ̀ burúkú wá bú ọ̀rọ̀ bú ń bẹ lẹ́nu rẹ̀ kò ní ìbáṣepọ̀ dáadáa pẹ̀lú àwọn èèyàn kò ní ọ̀rọ̀ rí pẹ̀lú àwọn èèyàn gbàtọ́ sọ̀rọ̀ nípa anábì tó ń lọ sọ́lọ́ anábì ní híyá fìnnà ní obìnrin yẹn yọ ní anábì ni yóò ṣe sábà bí ìbínú ọlọ́wọ́ bá fún un. wọ́n ti sọ fún anábì sallallahu alaihi wasallam pé inna fulanatan wọ́n ní arábìnrin kan mẹ́rin tó ń bẹ ṣá tutkaru min qillati siyamiha wọ́n ní ẹ̀ òun ti ráyọ̀ ìgbà púpọ̀ lẹ́yìn àwẹ̀ ọ̀rọ̀ yẹn tó jẹ́ ọ̀rọ̀ bọ̀bọ́n àwẹ̀ náfìlà rẹ̀ kì í pọ̀ kódà wa sadaqatiha sàrà rẹ̀ kì í pọ̀ wa salatiha ìrun rẹ̀ tó jẹ́ ìrun náfìlà kì í pọ̀ أما وإنها تصدق بالأسوار العقف ولا تؤذي باللسانها wọ́n ṣe wá rí bó ṣe wà yẹn o gbogbo àwọn tí wọ́n ń jẹ́ aládùúgbò rẹ̀ ó máa ń ṣe sàárà fún wọn àmọ́ sàárà tí máa ń ṣe yẹn gan-an sàárà tí ò ní láárí kan ni tàbí kí ọmọ fún yàn ní powder milk tí wọ́n gbà bí kí ọmọ bí rẹ́lẹ̀ wá ní ti kí ọmọ bòyàn ní wípé nǹkan wà ní kankan ọ̀gbẹ́kẹ̀ wọn náà gbà kó fúkọ́ jẹ́ nítorí mo ní náà nìyẹn lápèjú rèé wọ́n ní pẹ̀lẹ́ tó obi jọ́rọ̀ ẹ́ bí lìtánìyà àmọ́ kìí búyàn kìí ṣàbúrú fòyàn pẹ̀lú àwọn rẹ̀ yẹn pé ìbáṣepọ̀ rẹ̀ ìwà rẹ̀ ó ń bẹ yíyá tó kó ànábì ní ìfi sábàbí wọ àlùjánnà fún so bí láti mọ̀ pé àṣé kéèyàn ó máa ní ìwà burúkú ara ewu tí ń bẹ níbẹ̀ ni pé máa ń jẹ́ kéèyàn rí ìbínú ọlọ́run wa máa ń jẹ́ kéèyàn ti bẹ̀rẹ̀ rí ìbínú ọlọ́run ọlọ́run ò ní nífẹ̀ẹ́ sí yàn so náà ìwà burúkú ń bẹ nínú nǹkan tí ó máa ń jẹ́ kí àwọn iṣẹ́ eré tí èèyàn bá ń ṣe máa ń jẹ́ kó di tí èèyàn ní jèrè rẹ̀ níjọ́ gbẹ̀ndà kìyàmà èèyàn ní jèrè rẹ̀ níjọ́ gbẹ̀ndà kìyàmà ìbíhábọ̀lì hasanat wọ́n máa ń pa àwọn iṣẹ́ rẹ̀ èèyàn rẹ̀ lọ́dọ̀ ọlọ́run Abu Hurairah radiyallahu anhu òun ni ó gba hadith yìí wá ó ní sa'ala ashabahu nabi sallallahu alaihi wasallam yawman anabi bí àwọn sàhábà rẹ̀ ń jọ kan bí atadruna mal muflis iṣẹ́ mẹ́ni tí ó jò kan lẹ́yìn yẹn tó burú fún ẹni tó burú fún wọn sábà ní a ah, alimofilisu fi ìnà a ah, àmà àmà tó ṣe kí ń gbà mí tánà ìbá bí wọn ìgbà mí wọn sọ pé Allahu wa rasuluhu àkẹlẹm nínú pẹlú ọlọmọ òjíṣẹ́ rẹ̀ lọmọ oúnjẹ tánà bí sọ̀rọ̀ sọlá mi ń bi Mu'adh pé ya Mu'adh atadri ma haqqullah ala al-ibad so àbúrò anábì náà tẹ̀síwò náà máa bá qala rabbukum wọ́n kí aṣọ bàtà ńlẹ́ka anábì ní iṣẹ́ ẹ̀mọ́ nǹkan tọ́nà ọba yín sọ báyìí káwọn ní Allahu wa rasuluhu a'lam ní ọlọ́wà tó jíṣẹ́ rẹ̀ lọ́mọ. torí bí bàtà náà bíi pé àtẹ̀dọ̀rú náà mẹ́lì mọ́fúlì ṣé ẹ̀mẹ́ni tí ń jẹ́ mọ́fúlì ẹni tó burú fún yányán àwọn sábà ni àwọn mọ̀ qalu al-muflisu fina man la dirhamu lahu wala mata'a mo lẹni tí sì ní nǹkan ìgbádùn kankan láyé kò kọ́lé kò ní mọ́tò kò níjà kò nígo ipò ẹni tó ń pè ní alimufilisu nù anabi ní rárá alimufilisu min ummati ya'ti yawm al-qiyamah anabi ní ẹni tó jẹ́ mufilis ẹni tó burú fún tó jòkànlẹ̀ yẹn yẹn òun lẹ́ni tó ṣe pé ìjọba ìdàn kìyàmà lẹ́ẹ̀rí sẹ́ni ẹ bá wáwájú ọlọ́run ya'ti bi salatin wa zakatin wa siyamin wa hajjin yóò ní àwọn iṣẹ́ rẹ hajj yóò ní ìrun yóò ní zakat yóò ní àwẹ̀ tó ti gbà àwọn iṣẹ́ rẹ tó ti ṣe rẹ́kẹ́tẹ́ àwọn sọ̀dà kọ́ọ̀tù tó ti ṣe àmọ́ nígbà tó bá déwájú ọlọ́run yẹ́ ti kọ̀dù ṣáta màhàdà lọ́wọ́ ó ti bú eléyìí wàkọ́zà fàhàdà ọ̀pàrọ̀ zìnà eléyìí wàákàlà mẹ́la hàdà ọjà owó eléyìí ní ìdí àbòsí kódà wàsáfà kàdá mẹ́hàdà ó da ẹ̀jẹ̀ eléyìí kalẹ̀ so gbogbo àwọn ìwà abú ló ti ṣe fáwọn èèyàn lóríṣiríṣiríṣiríṣiríṣi ọlọ́run wa ni òkè ìjọ ìbọn ni pé wọ́n gbọ́dọ̀ dá gbogbo nǹkan tó jẹ yìí padà torí àwọn tí ó jẹ wọ́n ní nǹkan tó wù abú fún wọn gbogbo ni wọ́n du ẹni tó bú ẹni tó lù nílùú ìjàmbá ẹni tó ṣàbòsí gbogbo ni ó du gẹ́gẹ́gẹ́ pé ó ṣe báyìí fún mi ó ṣe báyìí fún mi ọlọ́run wa ni ọ̀yá dáhùn tó gbà lọ́wọ́ wọn padà kò ní rí ìdá padà mọ́ ìyẹn lè dá padà wọn là nẹ́bí sọ̀rọ̀ ọ̀sán náà fi ń kílọ̀ fún wa nínú àdéhùn mi pé mọ̀nkánà láwọ̀ ẹ̀ńdà àkè ìmọ̀bùlánà àlẹ́bìdẹ̀ tó bá ní àbòsí kan lọ́dọ̀ ọmọ ìyá rẹ̀ tó ṣe fọmọ ìyá rẹ̀ tó ṣe fẹ́ nìkan tó ṣe fẹ́ èèyàn kan ó ti mọ̀ pé ó ṣàbòsí fún ẹ̀tọ́ rẹ̀ kan bẹ lọ́wọ́ rẹ̀ àlẹ́bìdẹ̀ fàlùyàtà àlẹ́lẹ̀ tètè lọ́ọ́ lè wá ọ̀nà ìgbòmígbé lọlẹ̀ wá bó ṣe sọ́dẹ̀ tọ́lọ́dọ̀ ẹni yẹn nínú kọ́ lọ́dá padà fún àti kan lọlẹ̀ bẹ̀ pé ọlọ́ pé alágbájá dàkùnrin mo mo mo kaba yìí ń bẹ tí mo jẹ́ ọ́ àbí à mo sọ̀rọ̀ rẹ báyìí àbí à mo ṣàbùsí báyìí fún ọ tó o sì mà so dákun yọ̀ǹda mi foríjì mi alẹ́bìlẹ̀ tí lọ́lẹ́ ṣe bẹ́ẹ̀ o kọ́bùlà àn yá ti yẹ̀yẹ́ òun kí ọjọ́ kan tó dé ìyẹn pé ọjọ́ òun ní alùkìyàmà ìyẹn tó ṣe pé láàbẹ̀yìn láàmàlù fi kò sówó ń bẹ̀ gbogbo ní láàzáhàbù fi ìwọlẹ̀ dìnnà kò sí owó kò sí náírà kò sí gold kò sí sílfà kò sí dọ́là ẹ̀ ní rí san padà mọ́. ilẹ̀ àmẹ́l iṣẹ́ rí wa ni wọ́n mọ̀ mú lọ́wọ́ sálà bẹ̀ irú ẹni yẹn tó ṣiṣẹ́ rẹ̀kẹ́tẹ̀ yẹn hmm. wọ́n á mú wọ́n mọ̀ wá pín iṣẹ́ rẹ̀ wọ́n mọ̀ wá pín fáwọn tí ó ṣàbòsí fún àwọn tó jẹ ní dúkìá àwọn tó ṣàbòsí fún wọn àwọn tó bú níbú àbòsí àwọn tó sọ̀rọ̀ burúkú sí ó mọ̀ wá mú fún nínú iṣẹ́ rẹ̀ wọ́n yìí bá sáni yẹ ti hasan náà tó wù tí iṣẹ́ rẹ̀ bá wá tán ọ̀bá kẹyẹ ti máa ẹlẹ́yìí táwọn tó ṣàbòsí fún tó ṣẹ́kù náà tó hùn tí tán ọlọ́run ni tán bó láṣẹ wá rí kan fún ọ tó fi kan tó àwọn ènìyàn fún ọ wọn wà ní kò sí wọ́n mọ̀ wá dá lé ọ̀hún lérí gbogbo aburú àwọn èèyàn mọ̀ wá gbà wọ́n mọ̀ dìdú ìgbà aburú tí wọ́n wọ́n mọ̀ wọ́n mọ̀ wá dá lé ọ̀hún yóò padà wá di pé yóò padà wá di pé ọ̀rọ̀ tí ń jẹ́ àlọ́mọ́ fúlẹ̀sì náà ọ̀dọ́lọ́wọ́ kó mọ̀ ṣe wá ní èyí ó lójú iṣẹ́ dé gbogbo ọ̀dẹ̀ parí yanyan látara pé òṣìṣẹ́ ẹbú ó ti ṣàbòsí fáwọn èèyàn ṣe jàǹbá fáwọn èèyàn tó eléyìí náà ní nǹkan tí à ń ṣe lálàyé fúnra wa pé ká mọ̀ pé à ìwà burúkú nǹkan lálàyé nítorí tí ọ̀dà ni o nítorí ọ̀dà ni o mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí i. so bí mi là bá tabarí àwọn tábà ní ìbéèrè zero eight one zero eight five zero one three seven one so fún àwọn tábà ní ìbéèrè. 081 8501371 fún àtàbà ní ìbéèrè so gẹ́gẹ́ bí a ṣe ń bá lọ pé ìwà tó jẹ́ ìwà abú so wáyà aburú rẹ̀ ni pé ó máa ń jẹ́ èébú fún yàn lọ́dọ̀ àwọn èèyàn aleykum salaam ورحمة الله. ọ̀pá àtàwọn ènìyàn pé tẹ kú ẹ pé tó. alhamdulilah ẹ káàbọ̀ sọ. ẹ jọ ìbéèrè tèmi ni pé bóyá ní ti mo mọ́ sí mo fẹ́ kírun hmm. wọ́n lọ bá mọ́mù níbi final final raka ibi tó ti ń kà káyà lọ ibẹ̀ ni mo ti wá jọ ẹni wọn ṣé ẹgbẹ́ tó bá di sálámọ̀ sọ wọ́n yẹ kí ìdílé kí n san mẹ́rin mi pé ni hmm. ṣé ibi tó bá di ìdílé kí n san mẹ́rin mi pé mo wá rí èrè yẹn bí méjì mẹ́ta mẹ́rin wa wọ mọ́ọ̀sì àwọn ẹ̀sẹ̀fẹ̀ gbé ànọ́dá fresh ìrù dúró ṣé kí n dárùn mi kí n jẹ́nu wọn ni àbí kí n sí mẹ́rin tèmi completely ni èwo ló lóore fún mi nínú méjèèjì sàràbà. náà mo ṣe ń gan fúnra bó sọ lẹ́sẹ̀rẹ̀ méjèèjì náà ni ó lóore tó ẹ ti lè túùsì tó bá wù yẹn ìgbà tó ṣe pé ẹ bá jẹ̀ máa ni ẹ bá rọ́kà ìgbà tó ṣe pé rí last eh, tashahud náà lè fi bá ìmáàmù tí ó ń ṣe lọ́wọ́ ó túmọ̀ sí pé ẹ bá jẹ̀ máa yẹn so ẹni máa complete ti yín lọ tó bá dẹ̀ wùyẹ báwo pé ah yẹ tó jọmọ́ tuntun tó ń ṣe gbé ìbéèrè jẹ ń jọyìn wọn yẹn lè ṣe bẹ́ẹ̀ náà kò sí ìtò yẹn lè ṣe lómi méjì kò sí ìtì kò lóore fún yàn so Allahu a'lam ọlọ́run bá kí ọgbà yẹn bá dà wá so tàbá tó rí ìbéèrè mi gẹ́gẹ́ bí a ṣe ń bá a lọ òun ni kò ṣe rí ìwà burúkú ó máa ń sọ̀rọ̀ di ẹni èébú lọ́dọ̀ àwọn èèyàn hmm. tí èèyàn máa jẹ ẹni èébú kò ní ní ìròyìn dáadáa torí ò lè máa ṣe dáadáa fáwọn èèyàn fáwọn èèyàn ló yẹn láburú kò sì lè máa ṣe aburú fáwọn èèyàn kò ní ọ̀fẹ́ náà gbọ́ dáadáa. abdullahi ibn abbas radiyallahu anhu ó ní sallallahu alayhi wa sallam ní alìjánná níṣẹ́rí àwọn ọmọ alìjánná man malaha Allahu ta'ala udunayhi ní bá gan kó kún etí ní ìnà àwọn ọ̀run dáadáa táwọn èèyàn máa sọ nípa rẹ̀ ká ìwà rẹ̀ dà ká ìwà rẹ̀ dà ó máa ń ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn ẹlòmíì ó jẹ́ ẹlẹ́sìn sí ìtọ́lọ́run àmọ́ tẹ́lá ah, lọ lè gbọ́ ìwà táwọn èèyàn máa sọ nípa rẹ̀ ah, kò bá mu o kò bá mu lẹ́bi ní àwọn ẹni rẹ tí wọ́n jẹ́ ọmọ àlejò náà inú làwọn tó ṣe pé àwọn èèyàn ẹ máa rí ẹ̀yìn àwọn èèyàn wà ó wọ yẹsùn mà òun ni ó ti padà máa gbọ́ ó máa gbọ́ yóò mọ̀ gbọ́n táwọn yóò mọ̀ sọ ń pa wọn. bákan náà wà áàlì náà àwọn èèyàn èrò náà mẹ́mẹ́lá Allahu ta'ala ọ̀bùnẹ́ yìí ẹ̀rí pé etí rẹ̀ yóò kún kẹ́kẹ́ ní sànà ìṣẹ́rì náà sàn àlẹ́ yìí wọ́n wọ́ yẹ́sùn mà àbúrò àwọn yóò mọ̀ sọ ń pa rẹ̀ tó ló sì máa gbọ́ látara ìwà ìwà burúkú òun náà ni pé àwọn mùsùlùmí ní tí a gbọ́dọ̀ mójútó òun náà ni ìwà wúwo wa gbọ́dọ̀ mú sí ìwà wa tóbi nílà tí a bá tún pàdé ní ọ̀la tó a parí àwọn aburú àwọn àwọn ẹni tó ń jẹ́ ewu tó wà níbi àwọn ìwà tí kò dáa tó ká pàdé ní aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún ní dèdè àsìkò yìí ní ọ̀la tó abẹ́lọ́wọ́n bá fún ẹrú ọlọ́run tí ó ń ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́run kọ́mọ́ ti aburú ṣe kó sànú rẹ̀ sọ̀rọ̀ pé kọ́lọ̀. Assalamu alaikum. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀kọ́ ètò. Ọlọ́run mi tó kọ́ yẹn yúró. Ó ti fi ṣe wá àti fún wa. Ọlọ́run ọ̀sẹ̀ àjẹ́ agbóyé. Ó sì wúlò fún wa. Mi wọ́n wá sí ọ̀pọ̀lọpọ̀ oṣù Ramadana láàyè. Ẹ̀kọ́ ètò. Orúkọ tèmi ni Sulaiman láti Ayọ̀rí. Àmì ẹ̀ka àwọn ìjọba tó wà kẹ́ra. Wọ́n bá ń ṣe é fún mi. Wọ́n bá dúpẹ́ fún mi. So bí nílà tó bá di ní ọ̀la tó ká pàdé ọ̀rọ̀ ẹni tí ó ṣètò tó ti nígbà ọ̀nà òun ṣe lọ́wọ́ ọ̀nà kó bá wà dúpẹ́ fún wọn kó wà ṣe dáadáa fún wọn tó kó ṣàánú àwọn náà ọ̀dà pé sí mo lè gbé kọ́ọ̀lù kan yìí náà tó wọ́n ní mi lè gbé kọ́ọ̀lù mọ́ pẹ̀lú kọ́ọ̀lù wọlé ọba ilé pè sí ẹ̀yìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine tàbí fọ́tà sọ̀rọ̀ òun dágbére pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.